بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته تسواج أنه عمدة الأحكام للإمام عبد الواحد عبد الأغاني المقدسي رحمه الله تعالى أخذ كتاب اللعان أقول لقاء في سيق فرانتك ẹ̀rí kí wọ́n kàrí tu bẹ́ẹ̀ torí pé pè ní bá ti wáyé wọ́n fẹ́ kí wọ́n pín gàrí ni because èpè máa já ọ́ èpè máa já ọ́ ẹnìkan sì gbọ́dọ̀ ṣàbòsí láàrin àwọn méjèèjì ìṣòro orí bẹ́ẹ̀ kí wọ́n tètè túká ẹ̀kọ́ a máa ń sọ pọ́nrọ́ èpè lágbára a máa ń ṣépè lọ́kadà ọ̀gbọ̀dọ̀ gùn mọ́ orí ọ̀kadà yẹn náà ẹ̀kọ́ so lẹ́hànù yẹn òun ni ẹ̀rí èyí ta fi díẹ̀ múlẹ̀ pẹ̀lú bùrà látọ̀dọ̀ ọkọ àtìyàwó ó lépe inú èpè àti ìbínú ìbínú ọlọ́run onínú kí ni ìpínlẹ̀ irú ìsípìlẹ̀ rẹ̀ ní túkàì ọlọ́run àti súnà níbi àlẹ́ máa ń wáyé nígbà tí ọkùnrin ọ̀bá nígbàgbọ́ síyàwó ẹ̀ orí eyín tó wà ń kún rẹ̀ yìí. mo kọ déètì ìjọ tí mo bọ̀ sùn ọkọ lẹ̀ ìwé kí mo ní. àdìgẹ́sì bẹ́ẹ̀ hmm. ìpínlẹ̀ rẹ̀ ní ẹ àyọkọ́ sọ pé bẹ́ẹ̀ jẹ́ kọ́ ọmọ ká yín wọ́n fi dá ìfún ṣe kiri ẹ̀yọ́ ẹ̀ ìjọ tẹ̀ ń ṣe òfin òfin báyìí èmi náà wọlé gbà ẹ̀ mo bá yín lórí ara yín báyìí so àwọn nǹkan tí máa ń fa ìpè ní ni ṣùgbọ́n èyí tó kọ́mọ̀ jù ní kọ́mọ tí okóyún ti wọ̀ téèyàn jiyàn pé àní kíní ti ń bẹ́ńkùn rẹ̀ kì í ṣe tèmi nbìkan ló ti lọ́ọ́ ṣe kíni wọn. Eh, ló ti lọ gbé ló ti lọ gbé wá ibi kan ló ti lọ gbé wá. Eh, tọ́lá dẹ̀ ti wáyé bẹ́ẹ̀ ọgbọ̀nà fẹ́ra wọn kí wọ́n tún ká ní o wọ́n tún ká ní. so hadith abdullahi eh, bin umar ẹ máa kà lẹ́yìn bá ti kà á díẹ̀ bíi kọ́ tìǹbù mi kọ́ sọ̀rọ̀ حديث عبد الله بن عمر رضي الله عنه عن عبد الله بن عمر رضي الله عنهما أن فلان بن فلان قال يا رسول الله أرأيت لو وجد أحدنا امرأته على فاحشة تو أنا يا عبد الله بن عمر رضي الله تعالى عنهما عن طريق أن فلانا بن فلان قال يا رسول الله أولي لا بجا وما لا بجا سكم وفلو جيسي الله أوريني كان كما با أني كان نواتا با يا وي تنسي بجلوه بيتاني كانت تنسي يمكن يكفو وبقى ما بيه ọ̀rẹ́ kẹfà yẹn sùn náà kí ni káàdì yẹn ó ṣe ṣe kọ́ bẹ́ orí wọn ni àbí kó gún ọ lọ́mọ ọdún pàgọ́ rẹ̀ àbí kó bẹ́ wọn ní àdá kí ni kó ṣe náà. ìtàkàlà ọ̀rẹ́ àwọn ẹni àwọn yìí torí tó bí sọ̀rọ̀ ọ̀rọ̀ ńlá ní ọ̀sán ẹ̀ka àkókò lè ẹni yẹn ti gbà pé gbogbo ikọ̀ àwọn ọmọ yẹn gan ló ti bàjẹ́ pé ìyá wọn ti sìn náà ayin sakata sakata ala misli dalik dọ́gba tó wá ní kò ń dákẹ́ ní ìyá àfa ó tó dákẹ́ lórí àbúrú àwọn yóò ní à òun kí ni agẹ́rẹ́jẹ ní fi lẹ́gbẹ́ rẹ̀ pé kóun tóun náà ń ṣe mí ni ẹ sì mọ̀ bọ́yọ́ ní pọ́blẹ́mù kan ni tí ń ba arọ́ọ̀nù mí ni ẹ̀dìgẹ́dì bẹ́ẹ̀ lórí nǹkan tó burú ló dákẹ́ lé lórí tọ́wá tó dákẹ́. ọ̀sákàtà lẹ́rí fẹ́lámi yóò jẹ́kù wọ́n láti ọ̀sán láti ọ̀sán bá dákẹ́ kò tiẹ̀ fún فقال إن الذي سألتك عنه قد ابتليت به wọ́n ní ìgbà tó wà ní lẹ́yìn ìgbà yẹn wọ́n sọ báyìí pé إن الذي سألتك عنه ìwọ̀n mo bí ọ́ léèrè yẹn قد ابتليت به èmi làdáwò yẹn kọlu. فأنزل الله عز وجل في الآية في سورة النور ọlọ́run wá sọ àwọn àyà àti mẹ́sàn-án tó lóòrùn yẹn ọlọ́run sọ àyà yẹn kalẹ̀ táwọn bá ti ní ká àyà nìkan má dànù lè so ẹni tó wá fẹ́ ká àtọ́ ni kò dànù lè so mm-hmm. ta ló fẹ́ dànù ta ló fẹ́ ká àyà yẹn fẹ́ ẹni tí wàá ti ká àtọ́ ni kò dànù lè abákàlà àbọ̀ kò lè mú tùmọ̀ ohun ta ní ìdíwà àyà méjì tẹ̀lé ọyọ. tọ́ wọ́n ní ẹ̀ ráwọn ẹni tí wọ́n lé e. ìyàwó wọn ló kò sí náà wọ́n wá rí ẹlẹ́rìí ju àwọn náà lọ àwọn náà wọ́n kóbìnrin yẹn mọ́bi tó ti ń ṣe pàlàpàlà. ó yẹ kó kún kankan lẹ́yìn ṣàhádàtì rẹ̀. ó ní ẹ̀wà rí ẹ̀yà rí ẹnì kọ̀ọ̀kan nù wọn òun lè rí mẹ́rin ẹ̀rí mẹ́rin. tí ó fi ọlọ́run ọba búra wípé òótọ́ ni ohun tó ń sọ ìyàwó òun ó ṣe yòókì yòókì pẹ̀lú ọkọlọkọ. tó bá dẹ́lẹ̀ karùn-ún ọbẹ̀ pé lákọ̀ọ́kọ́ yóò sọ pé òun fi ọlọ́run búra àríyàwó òun ó ṣe yòókì yòókì pẹ̀lú ọkọlọkọ òótọ́ lòun sọ òun fọlọ́run búra yóò wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́rin tó bá dẹ́lẹ̀ karùn-ún yóò ní ibi dandan lọ́hùn kọ́ máa jẹ́ títa ni o kọ́ máa jẹ́ tòun. tọ́ ẹ fi rọ́ lòun pa ńbẹ̀ yẹn ńkọ́ ó ti yẹjú tọkùnrin sani ọ̀yà. ẹ ò ṣùgbọ́n ìyà tọ́bí ti lè wí ìbúra rè tẹ́ báyìí ẹ̀rí mẹ́rin ni àti èpè karùn-ún ní tọ́bí ti wí tẹ́ báyìí ìyá ìṣẹ̀rọ̀ fún àmì àlẹ́ àgàb. tó ṣe yẹn ó ti gbé yàdà tó fún ọ. a gbọ́dọ̀ ọ̀nà pamọ́ ọ ààrẹ ti gẹ̀ẹ́tì kò sílẹ̀ pamọ́ ọ ọ̀yà. àmì fẹ́ṣẹ́dá àríkà àjàrà dáàbìbì láì ìnáwó làmì n'alịka àbìbì. tó ẹ o ìyá òkú lọ́rùn rẹ̀ ti búra àti wípé ẹni tó jóbìnrin náà òun ní ọmọ ẹ̀rì mẹ́rin wa ẹ̀rí mẹ́rin yóò sọ pé òun fi ọlọ́run ọba búra irú òun pọ̀ òun èé yóò pé inú ọ̀pọ̀ ẹ̀tọ́ bá délé ẹ̀karùn obìnrin ni ọ wà wù í sí pé wọ́n bá rí bẹ́ẹ̀ ọ ìbínú ọlọ́run kan máa jẹ́ tòun òun. tọ́lá yẹ kó tọ́lọ̀ òun sọ bó òun sọ bó òun ṣe lẹ́nu òun ṣe ń tòótọ́ kọ́lá òun bínú sóun. wọ́n bí ètò ìlérí báyà fà òun tẹ̀lé ni ó hmm. òun túká ni. ọ̀rọ̀ tó ti yé tọ́lá sì padà bímọ lọ́jọ́ iwájú. ọmọ ni wọ́n máa jẹ́ ikọ̀ ìyá rẹ̀ ọba jẹ́ sàdíà lè kọ́ rẹ̀ ọba jẹ́ sàdíà wọ́n tún sàdíà ọba jẹ́ sàdíà lè kọ́ rẹ̀ ó sì bí kílóbì yáyá ọba sì dé sùkú pé bá ní kílé kan yóò ní yáyá sàdíà sọdí yìí sẹ́dá tó lọ́wọ́ sọ̀rọ̀ tí ní pé yáyá sàdíà bá a ti wọn sàyìn sàmọ̀ mọ̀ríyámọ̀ àti gẹ́sì ẹ̀kọ́ sùkú nìyẹn. ìyá yẹn ní ó jogún rẹ̀ òun náà sì jogún ìyá wọn ni fatala ọ̀húnà àlẹ́ wọn bá ka gbogbo ayé àbí wọn ti kà á fún wa ni wọn kà á fún arákùnrin yẹn ó dẹ̀ ṣe wá sí fún wọn bẹ́ẹ̀ kàrọ̀ hù ó tún ra ilé tí ọlọ́run fi hẹ́ ẹ̀rọ ọlọ́run ṣé òun tó wí ní ṣe ọ̀káyàwó ẹ̀ mọ́bi tó ń ṣe yòókì yòókì tó tọ́ wa akhbarahu wa akhbarahu ọwọ́ afun nírò wípé. أن عذاب الدنيا أهون من عذاب الآخرة يا تايي وفي يجو تارو tí o bá ṣe tó báyìí kó o nífẹ̀ẹ́ rẹ̀ mọ́jọ́ máa bá kádà rẹ̀ lọ má parọ́ ọmọ kó o sì sì lẹ́fà. ọ̀kọ́lá la wàlẹ́bí bá a sàkà lẹ́lẹ́hàkì lẹ́bí yẹn máa ń kàzá tó. má fi lónìí sí i. وكذبت عليها آه. قل لي رواه رايك لا àwọn ọ̀parọ́ mọ́ ọ̀lẹ́bí bá aṣákábí lápí nábì yá mo fi búra ẹni tó ṣe kéde o tó gbé ọdìdì lánàbí tí ṣe àlá mo fún tàwọn búra wọn kẹsà tó àlè ha ní ìparọ́ mọ́ ó ṣe ni mo ṣe lọ́sọ kó ṣe yẹn tí ọba ṣe mi ní lọ́kọ́ ṣe. dàá lẹ́yìn ìgbà yẹn wá ké sóbìnrin náà lọ́wọ́ àzọ̀ ha ànábì ti wá àti fún un. أن عذاب الدنيا أهون من عذاب الآخرة أدو فبر يانا نيرو أفريق على مين أدو فبر يانا نيرو mo ti rò pé ogun yóò ti fẹ́ pin ọ́ so ó tún sọ̀rọ̀ yẹn náà nírò pé ìyá táyé yìí ọba ju ìyàlẹ̀ kìí àmọ́ lọ. là làkàbí ìwọ ó ní mo fẹ́ tó gbọ́ dìde pẹ̀lú òtítọ́ búra tí ń ṣe àlá ọkọ̀ òun ọ̀pàrọ̀ ni owó rẹ ti pọ̀ ní fi ń sọ̀sọ́kùsọ òun náà lọ bá mi sùn oyún yòówù ló ní àyà. fàtàṣàhàdà àbí fàṣẹ́hìdà àrùbà ṣàhàdà àti bílà àrùsùn láṣà lábẹ́rẹ̀ pẹ̀lú ọkọ̀ rẹ̀ ọkùnrin yẹn bá sẹ̀rí mẹ́rin ọ̀fọlọ́wọ́n bá sẹ̀rí lẹ́ẹ̀mẹ́rin ìnáwó làmínà sọ́dé pé pé ó tó lòun ń sọ bá ti kánú ayà jáde ọlùkọ́mísà mẹ́ta lọ́ọ̀hì àléhì ìkànnì káfíbí ó tún wáyé pé kíbi dandan ọlọ́run tẹ̀sí máa jẹ́ tòun tó báyìí pé ọlọ́run pa. ata ọmọ ata bímọ ọba lọ àbí sànnẹ ókè ọ̀dà bẹ́ẹ̀ ó fi obìnrin yẹn ó fi kejì. فشهدت أربع شهادات بالله هنا بعد جاري تقوى لا ماري من الكاذبين يقول إن باكيس نورا يرون إن با هنا وقال الله وا والخامسة أن غضب الله غضب الله عليها إن كان من الصادقين àdúgbò ẹ̀karùn-ún ó fi lé wípé tí ọkọ òun bá lùsọ̀ òdodo kí bínú ọlọ́run jẹ́ tòun tó wáyé kó tọ̀ lọ sọ. ثم فرق بينهما òjíṣẹ́ ọlọ́run ní àà àti dá wà lálẹ́ ìwọ búra eléyìí rẹ̀ búra wọ́n bá tún wọn ká pé ẹ gbọ́dọ̀ fẹ́ra yín mọ́ láé láé túká lẹ́yìn ìgbà yẹn wá sọ pé ọlọ́run yóò àìlàmù àdàkùnmá káàrí o dáadáa ju ọmọ pé kẹmú yẹn ọmọ àparọ yóò ti máa mọ̀lẹ́bí rẹ fẹẹ fi wó òṣèṣì náà tó tọ. ṣá ìbò ǹjẹ́ sáré tí ó tún bá àbọ̀kọ ní kí n parọ́ kẹrẹ òwú ní dàbí láàbò kò sí sí náà nínú nǹkan tí wọ́n jẹ́rìí ẹ̀sìn nìyẹn sáré tí ó tún bá nù yín sá ẹ̀mẹ́ta la ní sọ̀lá sọ̀lá ń béèrè yẹn. nínú lábùtò mi ó ní látẹ̀bí làlákà àléyà ó ní jẹ́ sọ ọlọ́gbẹ́ni gbó tí sépèlè ń sìn ìdájọ́ sépèlè ra yín kò sọ́nà ẹ̀fọ́ mọ́ ẹ̀ lè jọ máa tẹ̀lé ra yín lọlé mọ́ sọlọ́lá máàlì ọlọ́ba ní ìrẹ̀jú sí ọlọ́run èmi ò tẹ́ ní bùkátà sí jẹrẹ wọn lọ jẹrẹ làmọ́ làlákà tàbí ká sọ pé dúkìá mi kọ́ bá mú kó tó máa lọ òjíṣẹ́ ọlọ́run mi kò sówó kẹtọ́ gbà lọ́wọ́ ẹ̀ mọ́ yọ máa lọ bí a ti ṣe kẹta alẹ́ ìhà fàhùwà bí mo sàlẹ́tà ní fọ́ǹtìyà láì bó sòdodo pé àwọn ẹnìkan bá ṣe yòkíyòkí pẹ̀lú ìyàwó ẹ̀ owó tó ti fún wọn náà ti bá a sórí kì í sàrọ̀ ni àwọn kọ́kọ́ sí ìkúnjá ọ̀rẹ́ ọ̀rẹ́ àbùlákàmínà tó bá jáde kó parọ́ mọ́ ni obìnrin yẹn ti jìnnà sí ọ ti fẹ́ ó ti bá tiẹ̀ lọ nìyẹn sọ eléyìí bí hadith yẹn ṣe rí nìyẹn tàwa fẹ́ mú kí ni àwọn àgbọ́yé tí àlegbéjáde nínú a máa rí níbẹ̀ ìdájọ́ bóò ni àfẹsẹ́pẹ́ táyà yóò fi túká nígbà tí ọkọ bá lẹ ìyàwó ẹ̀ lóko oṣù náà tí ó dẹ̀ sí lẹ́rìí òun tó kàn kò lẹ́rìí ọkùnrin tó lẹ ìyàwó ẹ̀ lóko oṣù náà kó ṣe sílẹ̀ kò dẹ̀ lẹ́rìí tí wọ́n bá kí ibú ẹgbàá eighty ni wọ́n máa fi lò ìmọ̀ ohun tó lè fi bọ́ nínú ẹgbàá eighty yẹn òun tó bá lè jẹ́rìí lórí ara ẹ̀ lẹ́ẹ̀mẹrin òun lè yí tá a sọ yí pé òye tó adam so tó bá tó bá lè jẹ́rìí ìtàkùn ẹ̀rọ ẹ̀ lẹ́ẹ̀mẹrin àbí jẹ́rìí fún rẹ̀ pé òótọ́ lòun sọ tó bá dẹ̀ karùn-ún ní ọ̀sẹ̀ sí pèlè rẹ̀ pébi dandan lọ́hùn kọ́ jẹ́ tòun tóun bá ń parọ́ ìwà bẹ́ẹ̀ ti jẹ́ ti wọ́n ní tíyàwó bá ṣe kéèyàn tó bá sẹ́rí tó ní ẹ wá ewo ní ti òun ò ṣe pé o ọkọ ti ṣe pé wọn níyàwó ọkànyàn ilé wa ṣe tọ̀dọ̀ yín ó lóun ò ṣe pé o àjáde pọkẹrì yẹn wọn jẹ ní àzùnà nìyẹn abẹ́tíkẹ́tì tọ́ba jókòó yóò gbókòó rẹ̀ yóò kú jẹjẹ ó ní tọ́ba já sí wípé obìnrin yẹn náà padà lọ jẹ́rìí lẹ́ẹ̀mẹrin fún rẹ̀ wípé alọ́pàá rọ lọ kó òun pẹ̀lú ohun tó sọ yìí àwọn èso aṣẹ́wó ẹnìkan ò sí òun lásọ̀wọ̀ oríjòun náà ní máa ń sin gbogbo ìgbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀sọ̀ pé ìbínú ọlọ́run kan jẹ́ tòun tọ́ kò ń bá sòótọ́ tọ́bẹ̀ tí mi báyìí ààrẹ lóbìnrin ló kò bá ọ abẹ́ ti gẹ̀ẹ́sì ọkùnrin ṣe pé obìnrin ṣe pé ọrùn ọkùnrin ti mọ́ ọrùn obìnrin ti mọ́ tọ́ba tí wàá di ife ìṣépè sọ̀rọ̀ ẹni yìí ti wáyé láàrin àwọn méjèèjì pẹ̀lú àwọn májẹ̀mú wọn ò gbọ́dọ̀ fẹ́ra wọn mọ́ abàdà kódà kóbìnrin ọlọ́run fọkàn mẹ́wàá lẹ́yìn ìgbà ni kò lè padà sọ́dọ̀ rẹ̀ mọ́ ọ̀rọ̀ àtàtẹ̀kí àtàwọ́já ọ̀rọ̀ ẹ̀rọ kìí ṣe bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àtẹ́kẹ̀ ìṣúká o so àti a sì wá sí fún kẹ́mà méjèèjì nígbà tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ ìbúra yẹn pé wọ́n bẹ́ẹ̀ ààrẹ tí ó ń sẹ́rí tó bá ti di pé ó lòun pa àwọn tó ń lè sẹ́rí bákan náà ọkùnrin lákòókò ni wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rí nù ọkọ ìwé ọkọ bẹ̀rẹ̀ ọkọ búra bákan náà lórí ẹsẹ̀ lè búra nínú àwọn kẹta kàfúrà ọkọ ò lè gba sàdá kí mọ́tò ní kì í ṣe kọlọ̀ rẹ́ẹ̀ sì gẹ̀ẹ́sì kì í ṣe kọlọ̀ ò lè gba sàdá kí mọ́ ìkọ́sì òun náà ti ṣe kìnìyàn mẹ́ ọkàn dùn pẹ́lú mi ṣe ń bẹ̀rẹ̀ lásán ni ó fi di awuyewuye àti wípé èpè táwí ọkọ àti àwọn nìkan ni o èyí ti ta bá ń tajà irú ìtọ́kọ̀ mọ̀ lọ́dọ̀ wa ọyẹ ẹja ṣe pé gbogbo ohun tẹ bá dá sí búra lòun ò fi búra èyí ti mùsùlùmí gidi ọlọ́run nìkan lèyẹn máa fi búra ẹni tó lọ pé ohun tó bá ń tẹ fi búra lọ́ọ̀fi búra pé ajé mẹ́mẹ́ ògún mẹ́mẹ́ tó ń ta àwọn ọ̀sà oríṣiríṣi lọ́dọ̀ pé ó fi búra yẹn so bákan náà. Um, uh, a sì hí ti ká máa ti kiri tí ọba ṣẹlẹ̀ ká máa béèrè rẹ̀ ẹ rí pẹ́ nìyẹn ìbéèrè ti béèrè ohun tó ṣẹlẹ̀ níjọ́ táwọn náà bá béèrè béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ ká máa béèrè ohun tí ò ṣẹlẹ̀ o. ìpè kálukú sì ní papọ̀ ìpè tọkùnrin àwọn sọ pé gbẹdẹ ọlọ́nkọjẹ́ tó tẹ́lẹ̀ karùn lẹ́yìn ẹ̀rí tó ń bá ń parọ́ mọ́bìnrin ìpè tó bí àwọn sọ pé gbẹdẹ ọlọ́nkọjẹ́ tó tọkùnrin bá ń sọ̀rọ̀ tó gbóhùn ṣoṣù lẹ́ẹ̀ karùn á mú nínú kìnnì sọ lẹ́yìn náà ní pé a tún máa rí ẹ̀rí pé ìdájọ́ á lò lórí ohun tó hẹ̀ sí wa adájọ́ yìí máa lọ sọ̀rọ̀ ohun tó wọnú orí fọ́kìnrin ọ̀dà tó òfin sọ bẹ́ẹ̀ lé ẹjọ́ bó lẹ́sìn mọ̀ fọ́kìnrin ọ̀dà èyí tá a rí ta yìí rẹ̀ gan òun làá fi ṣèdájọ́ ìwọ ṣe pé eléyìí náà ṣe pé ah kàlàs ẹ sáà máa bá bí ṣe ń ṣe yín lọ alḥadíṣu alẹ́ṣirò rẹ̀ bàdá sálásí bí ah. حديث عشرون لا تري عدن تري تفنتي حديث عبد الله بن عمر رضي الله عنهما أن رجلا رمى امرأته وانتفى من ولدها في زمان رسول الله وأنا أقول كما نيه قال لي أولا لقوسنا طبعا أماني في صولوني بكان يواتي السكنين فو لاسك وجيش الله صلى الله عليه وسلم فأمرهما رسول الله صلى الله عليه وسلم فتلاعن على الصلاة لا وقع من جلاسة وما كبير عن فقه كما قال الله تعالى جنجباتك عجاد ما عليك يا ثم قضى بالولد بالمرأة أبا قال فقه أماني أبي لوني ما قال في ربنا بما أطلق بينه الملاعنين أبا السقي àbí ọba tú àwọn méjèèjì tí wọ́n ṣépè lé àwọn yẹn ó tún wọn ká ẹ kò gbọ́dọ̀ fẹ́ra yín mọ́. kò gbọ́dọ̀ fẹ́ra yín lọ. àti ìdájọ́ lẹ́hàn yóò rìnlẹ̀ nígbà tọkùnrin bíi ti lọ ìyàwó ẹ̀ lókun zùnà tọ́bìnrin náà sì pè é nírọ́ tí ì sí pé ibà ti ṣẹlẹ̀ ọmọ ni ó ti di obìnrin ni ni kì í sì tọkùnrin o bákan náà òfin àtọ́ máa wáyé láàrin wọn ni o. kò sígbà kankan tí wọ́n padà fẹ́ra wọn mọ́ tí ọkọ bá ti fìdí ẹ̀ múlẹ̀ pé ọmọ nìkẹ́ ṣe tòun kìí ṣe tiẹ̀ náà lọ́sọ̀ yẹn èyí tó dáa jù fèrè ayàtọ̀ nìṣá àtàwọn sọ́tọ̀ ó yẹ kí alàgàtà wà nípa sísọ àwọn obìnrin àbí sọ pé ìwọ̀ntúnwọ̀nsì bá ti rí agbọ́dọ̀ ṣe nípa ọ̀rọ̀ obìnrin. Eh, ọkùnrin ọgbọ́dọ̀ pọ̀ nínú kíni ẹlẹ́wọ̀sá àwẹ̀ tó mú orí wà tẹnìkan rẹ́rìn lẹ́ẹ̀kan kí ló fa ìrìn bẹ́ẹ̀ ni ẹ̀sìkẹ́tì rẹ̀ obìnrin ẹ̀kẹ́ lè má máa rápamọ́ òun lè má lọ bá ọkùnrin sọ̀rọ̀ tí ó sì ní kínní ìyẹn ní ìdíwọ̀ntúnwọ̀nsì sọ̀rọ̀ téèyàn bá ti rí àwọn ọ̀fin tó tó ìyẹn lè gbọ́ sáré sọ lọ́wọ́ kan pé a ní ni ọ́ ẹ̀sìkẹ́tì rẹ̀ الحديث الحادي والعشرون بعد الثلاثمائة حديث تري شجوان حديث أبي هريرة رضي الله عنه قال جاء رجل كان بني فزارة ولا لبى النبي صلى الله عليه وسلم فقال ولدت غلاما أسودا قل يا أبو أما الكوري تجلو بي مقاتل أبي sallallahu alaihi wasallam hebel òjijì ọlọ́run wa ń bi arákùnrin rẹ̀ pé sọ oníràkùnrin kan lé wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní ràkùnrin ẹ̀ mọ̀ kọ́ ọ fẹ́ máa wù ẹ̀ wá ah, kí ló dé tẹ̀ ń béèrè ọ̀rọ̀ ràkùnrin lọ́wọ́ mi mo ní àwọn olùbí mọ dúdú òjijì ọlọ́run bá tó sọ fún pé tàmá àlùwáyánù padà àwọn kọ́nà wo ni ràkùnrin nìní ọmọ òní kò pa ni kò pa ni wọ́n.

àyẹ̀kúnná nìsàáhù ẹ̀kọ́ lọ pọ́sibù kó ṣe pé egbò lọ́tọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ ra kómìnà yẹn òun lọ́rin ọmọ rẹ̀ ìbẹ́ ìjọ ń gbélé ni ọ̀yà àyẹ̀kúnná nìsàáhù ẹ̀rọ ẹ̀rí ọkùnrin náà sì gbà síbẹ̀ ah, ah, ní á ọ pọ́sibù tòótọ́ àfún ìnìyẹn ó gíní tó ti fẹ́ dúdú tán ah, á lọ́yà kọ́ lọ́yà wọ̀ nìlọ́wọ́ nìgbà lọ́yà eh, wọ̀ nìlọ́gbà ẹni pé nǹkan bẹ gbogbo eléyìí láti taari wàhálà dànù lóti láti taari wàhálà dànù wọ́n ti ta bá wò dáadáa rí i pé àtàrí ìdókòlù kọ́ọ̀bì lẹ́yìn ọ̀kọ́ọ̀bì kéèyàn bá lu koro ọkùnrin yìí lu koro ni ìyàwó mi bímọ dúdú ẹ àti tó fẹ́ sọ ni pé mi kì mọ ní bó ṣe wí ni kìí ṣe kó ti sọ pé ìyàwó òun ti sìn náà kìí ti sọ àgọ́ fi hàdù fún ikọ̀ pàrọ̀ ìyàwó ẹ̀. ọ̀rọ̀ tí pípọ̀ náà àwọn ìjọba fóònù sọ lọ́wọ́ tí rẹ̀ ní sùn kìí dẹ̀ tó ṣe gíbà gan kìí ṣe gíbà kìí ṣe gíbà lẹ́nu yẹn ọ̀dẹ̀ kọ́fẹ́ láì fi ìyàwó ẹ̀ bíláàkì tó bí yẹn níwò bí àá fúnfún lèmi àti ẹ̀ níbo dúdú ti wá. bákan náà a rí i pé ọmọ nìyí ìyá àti bàbá náà lágbè fún un. kódà kí kọ́lọ̀ wọn yàtọ̀ kọ́lọ̀ wọn yàtọ̀ sí ìyá àti bàbá nígbà tí o ti ní wàhálà nù ìyá àti bàbá lásìkò rẹ ọ ọlábìrin ọ kí kọ́lọ̀ yẹn yàtọ̀ kò túmọ̀ pàtó o kì í sọmọ ẹ bákan náà agbọ́dọ̀ wọ́n náà bò ní ìrìn wa ni ó ti jẹ́ pàwàlà ni kó sì máa àgbọ̀dọ̀ sáré takùnrin. nítorí pé kéèyàn kan wà òkè àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́sáré náà lò wípé kìí sọmọ òun ìyẹn ò lè sọ pé kìí sọmọ rẹ o nítorí pé fa ìnà lọ́wọ́ aládá lílì fẹ́rọ̀ṣì ẹni tí wọ́n bímọ sọ́dọ̀ rẹ̀ lọ́lọ́mọ àwọn tí yẹn náà lọ́wọ́ pé wọn ò rojọ́ lórí ẹ̀ sí wàhálà tí wọn gbéra wọn títí àì pé wọn níyàwó nífẹ̀ẹ́ nìkan dẹ̀ ń bá ó ṣe yìí kí yìí ké tó ti ń sìn wà lónìí bákan náà afẹ́ ká má pẹ̀rẹ̀ wa ẹ rí i pé anásọ̀lá àsọ̀lá má pẹ̀rẹ̀ wa kíní ẹ̀ fi lè yí ẹ nìyẹn wọ́n fi lè yí ẹ nìyẹn alẹ́ rí ká òjíṣẹ́ ọlọ́run olùkọ́ àgbà ni wọ́n ẹ bó ti bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ ohun tí ó yé tí ó gbọ́ yé tó lábọ́ oko ni ó dẹ̀ mọ àbáwọn àkúnmí tí máa ń rí. oye kìíní àtẹ̀tẹ̀ kíláàsì báàbù lè xaaqin nasab ẹnu ọ̀nà ìmú ìrìn ilé pàbáni hadith aisha radiyallahu anha. قال حدثنا سعد بن ابي وقاص وعبد وعبد ابن سمعة في فلان. قال لي سعد بن ابي وقاص انه حديث عائشه حديث 3 سعد بن وقاص wọ́n fi jà pẹ́ ta àti abdulbun zawara wọ́n ń jà sọmọkùnrin kan. àkọlẹ̀ sáàdù yára ọ̀sùn lọ́nà. sáàdù ní èrè òṣìṣẹ́ ọlọ́run. àgbà mi á kì í bàtà. ìdàrí wa kọ́ oníṣẹ́ ọmọ yìí ọmọ arákùnrin mi ti ṣe wọ́n túbọ̀ wà ní wàkọ́sù. ó ti sọ fún mi pé mo bọ́ mi nǹkan sọ mo máa kẹ́ ìyàwó mi pẹ̀lú ẹ̀ ń bá a sọ wọ́n sì ti bímọ. Ah ó ti ó ti bá mi sábọ̀ ó ti bá mi lálùkáwà ní pé òun lòun lọ́mọ ni. ìwà ń sọ fáàdé mi pé wọn náà wù mí wọ ọmọ yìí kèésì obìnrin tó wà lé kèésì obìnrin tó wà lé rẹ ló bí fún ọ ilé ẹlòmíì lóbìnrin yẹn wà ó ẹtíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ẹ́ ó ti kílè wẹ̀ ọ̀rẹ́dì so kí yẹn tó kú kí ẹ̀ kí lorúkọ rẹ̀ tó kú ìyẹn. Eh, kílé kan ibùdó àfi ọ̀túnbà yẹn kó tó kú kábẹ́ àfi ọ̀túnbà yẹn kó tó di kó kú ó ti sọ fún fáàdù tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òun ló fi nǹkan sùn ìyàwó lágbájá ọmọ tó bí èyí ló ní o tó ti gbọ́ eh, ìyàwó àlọ́ kílé ọmọ yẹn lọ́dọ̀ ìjìṣẹ́ ọlọ́run sọ̀lá rẹ̀ àpò ló ní ọmọ yìí ọ̀tọ̀ sí nílé tó bèrè ti bímọ ah. òun ṣe kíní fún lásẹ̀ ni. tí wọ́n sọ fún àdébí sọ̀lá pé ó rí pọ́nmọ́ <laughs> ní jọ̀wá ẹ̀. ọ̀yà abdulgun sábà wà sọ yìí pé. lọ́wọ́ ni alárakùnrin mi nìyí eré òjíṣẹ́ ọlọ́run. ẹ̀ẹ́dìrí méjì àti mẹ́rẹ̀ sáàdùkú dàbí wà kọ́ọ̀sì òun ń jà sọmọ. tó di ń jà sọmọ bọ́dà rẹ̀. abudu bùnú sàmà àwọn ń jà sí pé àyàwó ah, ah, lé <laughs> bọ̀dá tòun ló gbélé yìí ẹnikẹ́ni eléyìí fẹ́yàwó sílé ẹnìkan máa ń báyàwó nísìn ọwọ́ abímọ tán ó lọ́wọ́ ìwọ lọ́wọ́ òun ni tàwọn sádùn náà yọ àkọ́sí ẹnikẹ́ni bẹ́ẹ̀ ní sí so ẹni tíyàwó á wà lọ́dọ̀ rẹ̀ bọ́dà tẹ̀ náà tó dìde pé àti ah, gbọ́ obì ilé bọ̀dá mi tó bímọ ọyẹ máa sọ yìí wúlídà àlà fìrọ́ṣì àbí níwà lùdàtì. tó o ní òun sọ pé àkìbá àti wí arákùnrin mi lélẹ́yìn bàbá mi ni wọ́n bímọ yìí sórí ibùsùn rẹ̀ ẹrú bàbá mi ló sì bí. ọ̀yà. Hmm. wàdàkà rasulillah sallallahu alaihi wasallam ìlà ṣẹ́fà ìyè. báyìí náà bí àwọn sì bá wọ́n ní bó ti sọ ọlọ́run sì dojú ọmọ rẹ̀ báyìí rẹ̀ ah! ọjọ́ àwọn tó bá tó jẹ́ áhù sáàdì tó lọ́yọ̀ àkọ́s ọjọ́ bàjẹ́ bàjẹ́ ẹ̀dígẹ́dì rẹ̀. fàrọ́hà sábàhán bájì náà bí ọtí bá. ẹ ọ wá rí i pé ìtọ́ tó fi jọ ó túbà ti lágbára jù ẹ má gbàgbé pé ó túbà rè àwọn wá ń ṣe yòókì yòókì pẹ̀lú ìyàwó ìyàwó lé ni ẹrú ẹni ẹlẹ́ni ń ṣe yòókì yòókì pẹ̀lú rẹ̀ ẹ̀dígẹ́dì rẹ̀ yẹn ní ti ọmọ wa jọ bíi ẹ̀jọ. wọ́n ti lọ lọ́ba láyé náà ni tó. Bàbá wà lákàyà abudu. Ìdíjà lọ́rọ̀ ni dákúnjá wọ́rọ̀ mi sọ torí rẹ̀ abudu ìwọ lọ́lọ́mọ. Ọmọ Zama nítorí pé àlùwaládú lè lè fẹ́ràn ọmọ ìtẹ́lóní. Lópin ìgbà tó yẹ pé bàbá tiẹ̀ ní ń bá obìnrin rẹ̀ sùn lé rẹ̀ jẹ́jẹ́ rẹ̀ eléyìí kẹwàá dọ́gbọ́n ṣe níta ni. Ọmọ yìí ọmọ bàbá rẹ̀ ni ọ̀yà wọlélẹ̀ ààyàn ẹlẹ́hàyàn àti wípé ọ̀tùbà tóun kà ṣe yòkíyòkí pẹ̀lú ẹ̀ níta lásán àbẹ́ bí gẹ̀ẹ́sì ẹlẹ́hàjòrò akọ̀ fún àrígbọ́mọlé lọ́wọ́. ẹ dákun mo fẹ́ kẹ́ jí ká sọ ìdájọ́ wá gbọ́ ìwọ ìyàwó mi ìwọ ìyàwó mi nígbà mo kílè mọ ọmọ fún yín pé ọmọ bàbá yín ni ọmọ ìrújú tọrọjọ ó tún bá ọ òjíṣẹ́ ọlọ́run ní sọ bẹ́ẹ̀ fún sáúdà sẹ́wọ̀n pé sáúdà ò ní àwọn kejì káàdùn sí láǹsà láǹfẹ́ nínú ọgbà hajj ní obìnrin tọrọ mọ tí wọ́n ń jà sí àbúrò ní ọjọ́ fún sáúdà bàbá wọn ló ní ẹrú ní ìsìn bẹ́rù yẹn sùn kó tó di pé wọ́n tún bàdẹ́ tó bẹ́rù ní sùn ẹ̀dígẹ́jì lẹ́yìn ń sìn so a ti gílèmọ̀ ọmọ fún sáúdà fún yín tọmọ bàbá yín ní tòótọ́ ṣùgbọ́n àlòjáàbò fún tó lórúkọ ọmọ ìjọ tó bá wọn máa lò jáàbù fún un <laughs> ó ní kí ni o àlàmúyàrá sáúdà tankọ́t ó wùlẹ̀ jáàntì ẹ̀ ni kò fojú gẹ́ni sáúdà rárá rí hmm. ọlọ́mọ yẹn dojú ìtẹ́ bàbá rẹ̀ ni wọ́n bí sí la fi kílèmù ẹ̀ fún yín wọ́n jọ ohun tó bá torí bẹ́ẹ̀ tá a bá kílèmù ẹ̀ fún yín bá burú ẹ̀ ni bójú fún ni o yàrá ìfowópamọ́ lásán ni ẹ́. ọ ah, dá wàhálà alẹ́ pẹ̀lú ọ̀rọ̀ kìnínní nìkan ni nítorí bẹ́ẹ̀ ọmọ ṣèwáṣì lónìí ẹni tó bẹ̀rẹ̀ bímọ ọlọ́dọ̀ rẹ̀ lọ́lọ́mọ gbogbo wèrè táwọn ọgbẹ́nu sí máìkì tó máa ń sìn yàrá nù gbáà ni wọn lọ jẹun kí lọ́kàn wá wa ń rẹ̀ ní kí wọ́n bá sì tí wọ́n tún ká kọ́tẹ̀ fún bẹ̀rẹ̀ ah, àti pé ìyàwó o. ó lè jẹ́ fìràṣà pẹ̀lú mujabad akutu nìkan àti pé ẹrú nìyí fìràṣù lòun náà ṣùgbọ́n kò sí ohun tá a lè fi ṣàkíyèsí òun ju pé ọ̀gá rẹ̀ máa bá a sùn lọ́tọ́ ọ̀gá rẹ̀ bá ti ń bá a sùn òun náà lọ́dẹ hmm. eh, ọ̀gá tó lẹ́rú ó dẹ̀ ń bá ẹrú rẹ̀ sùn òun ló ní òun ló ní ọmọ tọmọ bá dé eh, àti pé ìlẹ́tọ̀ yẹn kì í ṣe bàbá nìkan ló ní ló lè kílèmọ̀ ọmọ àwọn akùnà lè claim ọmọ pé family wa ni àwọn ọlọ́fà ni àwọn kí lórúkọ rẹ̀ sí ni wọ́n fi dìde eh, akọ ọtúbà ni wọ́n fi dìde tí sáúdà náà wà lára wọn ni wọ́n fi dìde ni wọ́n fi ẹgbà ọmọ ni àti pé ìdájọ́ jíjọ ni agbára lè tí ọba sí ohun tó fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ láti sọ pé ọmọ orí ìtẹ́ ni ń palẹ̀ ìdájọ́ jíjọ táwọn ẹgbẹ́ nǹkan tí wọ́n bímọ sọ́dọ̀ rẹ̀ lẹ́sọ̀tẹ̀ ọmọ yìí bọ́ọ̀ ló ṣe jẹ́ òun ní òkèlè mọ̀ ajá wípé jíjọ ni a lè torí ẹ̀ fi gbọ́mọ fún ẹni tọmọjọ bẹ́ẹ̀ ni a lè gbé fún un ẹ̀rí àwọn ọ̀lẹ́bà ní àwọn Màlíkì àwọn Ṣáfi'í àwọn Hanabila wọ́n ní pàṣẹ tánà sọlá ọ̀sán láǹpàṣẹ fún Sáúdà kíkọ́ máa bójú fún ọmọkùnrin yẹn ìyàtọ̀ ni o pé a kì í bà á mọ̀ kò sì pé má ti pé ó túbà lónìí kìíní ni abẹ́ a kì í bà á mọ̀ wá ráhùn nìyẹn àti wípé ìdájọ́ ìbálòpọ̀ tó jẹ́ haram ó dàbí èyí tó lẹ́tọ̀ọ́ náà ni fi hurmati haro. musahara nípa ìní ọ̀wọ̀ ìjánà àti wípé ìdájọ́ adájọ́ kò lè chíǹjì nǹkan tó bá pamọ́. èyí tó hàn náà ní ìdájọ́ adájọ́ lè sọ ń parẹ́ èyí tó kílẹ̀ àyàn náà ní tó ti wà lẹ́ àwọn ìlànà ìsìnlá àṣàlá ń gbé ìdájọ́ lórí ẹ̀ sáàdùrà ìsàkàlá ọ̀hún alhamdulilayi ṣàdọ̀ náà ìlà àìlà àǹtí. أستغفرك وأتوب إليك